بسم الله الرحمن الرحيم الحمد لله والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدعو قصة ولوم أترى كيف أشهد ونجوى محمد صلى الله عليه وسلم كان ما با àwọn sọ̀rọ̀ bá rẹ̀ kó sì máa bá gbogbo àjọ́bí abẹ́rẹ́ ọba àlejò ọlá fún àwọn òbí tó bí wa àánú ọlọ́run kọ́lọ́run kó tí kọ́ mọ́ wa pẹ̀lú wọn. bákan náà àwọn olùkọ́ wa ọlọ́ba wa san wọ́n lẹ́sùn lórí ìrà àmọ́sí ìyá arham rahman. pẹ̀lú kọ́ ọlọ́run ọba a ó máa tẹ̀síwájú láti báyìí ní tafsir suratul Maryam ilé ìtàn bá bọ̀ wá. Abẹ́rán ọba ilé tó ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́, ọlọ́njẹ́ jáde kàwá sílẹ̀ rúdú bàláyọ̀. Ọlọ́run àbíọ́ dákun mọ́jẹ́ àti lọ́wọ́ lọ́wọ́ mọ́jẹ́ àti níbi tí ó tẹ wa lọ́rùn àtàwọn àtàwọn ẹbí wa. Ìràmọ́tì ìyá ọ̀rọ̀ hàn ràhìn àkóbá àdábá ọ̀rọ̀ lọ́rọ̀ àti má ẹ̀rí ọ̀kan láti ọ̀rọ̀ láàárọ̀ yìí àwọn àdúrà tá a máa ṣe lé tó ń gbàgbà pátá kéré jù báyìí lọ ẹ̀rí àwọn àdánilé tó pé ọlọ́mbà nábì lága wà sí ilà fàfà wa láàbì báríkà fọ́fà wa náà láàbì báríkà nílé ijó tó lè gbà àkóbá àdábá àti ìmá ọ̀rọ̀ lọ́rọ̀ ọlọ́mọjárí kan bẹ̀ ẹ̀rì bọ́kànlá ti rẹ̀ láàrọ̀ nígbà ah, á fún àti àjọ ohun tá a mọ̀ sí gbà wá ní tí ó ní ọlọ́run àbẹ̀ọ́ gbogbo ẹ̀ lọ́dà kò sánú wa ọlọ́run gbàdúrà gbogbo wa o iṣẹ́ ọlọ́ta ara nínú the seal Suratu Maryam Aya ta ti dúró lánàá, wọn náà ni aya ẹlẹ́ẹ̀kẹ́rìndé ní ọgọ́rin. Lẹ́yìn àwọn máa tẹ̀síwájú láti ẹlẹ́ẹ̀karùn bí àádọ́rùn. Débi tọ́lọ̀ bá ní kí ayé rẹ̀ ó gbà wá dé. Eléyìí, àwọn àyà méjèèjì tó tẹ̀lé àwọn yìí. Ó fẹ́ gbé ká máa àti ìbọ̀tán àwọn ọ̀rọ̀ tọ́nà ti bá bọ̀ nípa àwọn ẹni tí ó bá ṣe tọ́lọ́run tọ́tẹ̀ láti ọlọ́run àtẹni tó kọ tọ́lọ́run tó sì fẹ́ ẹnu ẹ̀ tó tẹ̀lé lánàá mo láti bọ̀ bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan ó jàdí bẹ́ẹ̀ sì ni jàmbá àti bọ̀tán lágbàá ohun àti bọ̀tán òun làgbà. ẹ̀rọ wọ ọlọ́run bá náà tó bá tó ẹlọ tó bá tó bọ̀ tó bá débi ọ̀rọ̀ àwọn ẹni rí ayè ní ìmàlì wà ní ìmàlì tọ́wọ́ wá débi tó fẹ́ sọ̀rọ̀ àwọn ẹni bí níbi ọ̀rọ̀ àtúbọ̀tá sí wọn anikẹ́ni aniwabi kalima fún iyọ̀ ọmọ burú lábọ̀ ọjọ́ pé bíi iná lọ́rọ̀ náà darí sí. àtúbọ̀tán ṣe pàtàkì púpọ̀ ọlọ́run fẹ́ sọ àtúbọ̀tán àwọn tí wọ́n bẹ̀rù wọn ọlọ́run. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين إلى جهنم وردا لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن أحدا وقالوا اتخذ الرحمن ولدا لقد جئت شيئا إدا تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال حتى أن دعوا للرحمن ولدا وما ينبغي للرحمن أن يتخذ ولدا إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا لقد أعطاه وأتهم أتى وكلهم آتي يوم القيامة má ti fọ́ọ̀rọ̀dá. Ọlọ́run ọba ọba àlá ọba àlejò ọlá ó ń sọ fún wa. Kíláàsì bọ̀tá ẹnì kọ̀ọ̀kan méjì náà ni. Ìmọ̀ ìlà dárì nàí wà ìmọ̀ ìlà dárì àdá. Ìmọ̀ ìlà dárì nàí wà ìmọ̀ ìlà dárì jẹ̀hìn. abẹ́láhùn kọ́lá ń kọjá kí na já sí nàíyìn náà ni ẹni tọ́rọ̀ rẹ̀ já sí nàíyìn ìyẹn ní dẹ́ra ẹni tí tí ó sì já sí gẹ̀ẹ́yìn òun níyà kọ́lá wájú tiwọ́ já sí yà àwọn náà ni tí bẹ́yìn àlìjánnáti wà náà làwọn àwọn náà ń pè ní àṣàbùlà ṣùgbọ́n ọ̀rọ̀ wọn náà ọlọ́run bá lè tẹ́lá sọ ní bá bẹ́rẹ̀ á yẹn. a ìtumọ̀ rẹ̀ náà ni pé wọ́n á gbádùn díẹ̀ wọ́n á jẹ̀yà díẹ̀ méjì náà ni kò tẹ́lẹ̀ kẹta. Tí wọ́n ti ń gbádùn tọ̀ wọ́n wà lábala yìí pé àwọn tó ẹni tí wọ́n ti wọ́n ń gbọ́ àlàjì náà náà ni. Tí wọ́n ti ń gẹ̀yà náà wọ́n wà lábala yìí máa ń bú ọwọ́ wọn náà sílẹ̀ náà ìyá fi tọ́jú wọn. Torí ìdí eléyìí, ọlọ́ọ̀bà àlejò ọlọ́wọ́ ń sọ fún wa yìí pé يوم نعثر المتقين إلى الرحمن وفدا يوم نبي ولنا يوم القيامة أدو زند القيامة ma, المتقين ọlọ́run ndị a kó àwọn olùbẹ̀rù ọlọ́run ọba a kó ọjọ́ ọba lẹ́ni tí wọ́n dé ní dídé àpọ́nlé wọ́n ní wá fúdú ayé ọ̀ràn àfà lórí ẹ̀ ní ọ̀tẹ̀ sí ẹ̀ oríṣiríṣi àlàyé lọ́wọ́ lórí ẹ̀ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ìyẹn ni wípé kọ̀ọ̀dìmún rùkùbáánà kọ̀ọ̀dìmún rùkùbáánà ó dé lẹ́jọ́ pé dàlùkìyàmà lẹ́ni tí wọ́n wà lórí nǹkan ọ̀gbìn ní ti tàpánlé ọ̀rọ̀ náà bá sọ nípa ẹ̀ àwọn àtàníwà ń kọ̀ fún aláàkọ́yí mọ̀gbọ́dù ìlóyìn ìládàárì kàrámàtì wà dùwánì abẹ́rẹ́dà kíláàsì ní wọ́pù ó ń kọ̀ ìmúnà rùkùbánà wọ́n wá wà nínú àlùbúdù rúbúdù mọ́ àlànàjà yìí nínú rí. ẹ rí dídé wọn tí wọ́n ní wọ́n dé ńjọ́ náà ńjọ́ gbẹ̀dà àlùfíàmà wọ́n dé lẹ́ni tó kù nǹkan àbáwá àbọ̀ wa ni kí ni tiwọn nàìjíríà ni tiwọn wí yìí nàìjíríà wọn ni jámù ni mufrad ni nàìjíríà wọn ni kí ni tiwọn nàìjíríà òun náà ni tìyàrù ni ubiri àwọn ẹ̀sà àràǹkúnmí àwọn náà wàá fi dákẹ́ mẹ́ wọ́n tún wá ní nínú àwọn àràǹkúnmí kẹtẹ́ yẹ pé látara ìmọ́lẹ̀ ni wọ́n ti dá wọn lọ́tọ̀ kò sí ìdàgbàsílẹ̀ yẹn tó ẹ̀jẹ̀ pípé láti fi sàpọ́nlé wọn láti fi lè gbé ká máa rírì tí wọ́n ti ìdí àfiṣẹ́tì tó ń gbà táwọn náà wà láyé. Tẹ̀wọ̀ pé ìjẹ́ olùbẹ̀rù ọlọ́run ipò kánì tó ṣe tó ṣòro jẹ́. Ṣé bá ti kàákàákà fúnra wa nígbà táwọn bá fẹ́ ṣàlàyé ìtí ń jẹ́ bẹ̀rù ọlọ́run fún wa in practical aspect òun náà wọn ara tó ọmọ láìsí ti di bẹ́ẹ̀ tó orin mẹ́ta àtẹ́kà lọ́kà yẹn ìkan lè dùnú bá sọ̀gì rọ̀ á wákàbí rọ̀ á bẹ́ẹ̀ka àtúkọ́ sí ń fa ọ̀pọ̀ àti ìṣòkìyà sọ̀rọ̀ máa rọ̀ ẹ̀rí ìta nílò náà nìyẹn àbá ẹ̀kọ́ dùnú bá pa ẹ̀sẹ̀ tì ẹ̀yìnká pa ẹ̀fẹ̀ sí. kálídùnú bá sọ di irọ́ á èyí tí wọ́n mọ̀ wò pé léyìí kéré táwọn àárẹ̀ yóò tó kẹ̀kẹ́ ọ̀hún. ẹni tí wọ́n kéré bẹ̀rẹ̀ ọlọ́run kò ní fojú wo kẹsẹ̀ kan kéré wọ́n pa á ti kò ní bẹ́ẹ̀. wàkẹ́bí rà á abẹ́lẹ̀ tàbí káfẹ́ pẹ́sẹ̀ tó tóbi tó ń kárí fún ọ̀pẹ́sẹ̀ ńlá ni kò ní bá wọn débẹ̀. wọ́n lẹ́ni tó bá lè ṣe yẹn záàkà àtùkọ́ ìdíjẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run. àti wọ́sílá sàmẹ́sí ń bá ọkọ̀ áwù ṣẹ́wọ̀ ó wọ́n aṣọ bí ẹni tí ń kọjá lọ lórí ilẹ̀ ẹlẹ́gùn ibi wọ́n da ẹ̀gún sílẹ̀ kò sọ́dọ̀ mi tó gbà jùlọ náà lọ ẹ̀gún sì wà ńlẹ̀ jọ̀mọ́ tẹ̀rẹ́ àwọn ẹ̀gún tí ń ńlẹ̀ òun ni wọ́n ẹsẹ̀ ọ̀rọ̀ àmọ́ àwọn gbogbo lè gbẹ́sẹ̀ sẹ́gun ò ní gún mi lẹ́sẹ̀ wasi'a kama tin fawqa ardi zawq zawq ya daru ma ra'a yóò mọ wá sọ́ra fún ẹ̀gbọ́n tó bá ti rí tótọ́ mo ti rí lè yàrá gbẹ́sẹ̀ kó lẹ̀ bí tó ń gba ẹ̀gbẹ́ wọn lọ gẹ́gẹ́ bẹ́sẹ̀ ti rí nìyẹn. àwọn ẹ̀gbọ́n yẹn ni ìwà ẹ̀ṣẹ̀ àwọn ọ̀nà ní tọ́lọ̀ ara wọn á òun ni ìṣọ́ra kí wọ́n sọ́ra fún kíni ilẹ̀ tá a fẹ́ gbàlẹ̀ kúkúnlẹ̀ bá mú yìí ara wa yọ gẹ́lẹ́gẹ́lẹ́ tá a máa yọ gínígíní kábìlẹ̀ ríbi ṣe gíní kábìlẹ̀ ríbi kọjá kẹ́gùn ọmọ tuntun wà lẹ́sẹ̀. yàrá tí wàá sọ̀rọ̀ sí àbí sọ̀rọ̀ sí ó sọ̀rọ̀ sí àtọwọ́ àti yẹ́wọ̀n ẹ̀lẹ́jà àmọ́ bó ti wá sọ̀rọ̀ sí téèyàn rọ́jú tó kọjá láwọn àyè ibi tẹ́gùn wà tẹ́gùn ọ̀wá gbọ́ lẹ́sẹ̀ ẹ̀sán rẹ̀ rí lóòrùn àlùkìyàmọ̀ o. ọlọ́ni ọ̀hún náà dúró lè mọ tẹ́kì lẹ́yìn láàrọ̀ àmẹ́rin wa dá. ọjọ́ ta kó àwọn olùbẹ̀rù ọlọ́wọ́ bá á kó wọn jọ síwájú ọlọ́wọ́ ní ẹni tí ó gùn nǹkan ní àwọn nǹkan ọ̀gbọ́n alápọ̀nlé níjọ́ náà. abẹ́rẹ́ nǹkan ní nǹkan ọ̀gbọ́n alápọ̀nlé níjọ́ náà. Bàbá Ibn Kathir wọ́n tún mú ọ̀rọ̀ kan wá lábàbà àwọn àbọ̀ ní Tafsir. Wọ́n ní jọ́ta wí. Wọ́n dán lára àpọ́nlé tẹ̀rẹ̀ fún tá a bá lálejò. Turkey máa wá fún òun náà lálejò tí ń bọ̀. Àwọn àlejò tí ń bọ̀ tí wọ́n gun nǹkan Tálejò bá dé jẹ̀wọ́n kí láti yìí á wẹ́kọ̀m àlejò àbẹ́ ọ̀kọ́ ni á pàdé àlejò. wọ́n ní nínú tí ètò máa já pọnlé wọ́n ń jọ́ náà lọ́hùn. yẹ̀sẹ̀kìbílò lè mú mìíní ẹni tó jẹ́ olùgbọ́ lọ́wọ́ ọba gbọ́ lódodo tó kọ́ra lọ́wọ́ ọba láyé tó kọ́ra fún gbogbo àwọn nǹkan tí ń jẹ́ ìwà ẹ̀ṣẹ̀. yẹ̀sẹ̀kìbílò ẹni dàkúrú bì í ní kọ́bìrì bó bá ti kọ́kọ́ bẹ́ẹ̀ jáde nínú sàárè ẹ̀ àwọn tí ó kọ́kọ́ wẹ́pọ̀ mọ́ ẹ̀ á sánù fúwọ́ rọ̀ áá àwòrán kan tó jẹ́ àwòrán ẹ̀dá tó rẹwà jù láyé ní òkọ̀kọ́ rí kódà wọ́n àtìyàwó àárí hàn òórùn tí ó tún wá máa gbọ́ lára ẹ̀ òórùn tó ṣe yí pé wọ́n bá gbọ́ òórùn yẹn yóò máa rí i pé òun ò gbọ́ òórùn kan irú àwọn tó kọ́kọ́ pàdé nìyí. fàyàkóònù mẹ́rin àná yóò wá sọ fún pé táàmì wọ tọ́ọ̀rẹ́ wà tó báyìí fàyàkóònù àmà tààrí dùn wọn náà wà tá a lóhùn pé a ah, tọ́lọ́dọ̀ pọ̀ mọ̀ mí ni fàyàkóònù là omi náà dàrú mi ò mọ̀ ẹ́ o mi ò rò pé mo rí ẹ rí mi ò mọ̀ ẹ́. إلا أن الله قد طيب ريحك وحسن وجهك ها تبقى قريلا يعني تبقى tọ́wọ́ àtẹ̀jẹ́ yóò lóhùn yóò ana amaluka dọ́ọ̀lẹ̀ èmi ní sẹ́yẹ̀rì tó ṣe láyé Allahu akbar. tí wọn náà lè nírú àlejò rẹ tí èmi náà lè nírú àlejò rẹ tí wọn náà lè nírú ẹni tó wọ ẹ̀kọ́ rẹ wọn náà lè nírú olùgbàlejò bẹ́ẹ̀ bọ́wá tó jáde nínú sàárè kọjá tó rà àti òun ẹ̀kọ́ rẹ nìyẹn iṣẹ́ rẹ ní ọ̀sọ̀ rẹ o ìwà rẹ ní ọ̀sọ̀ rẹ o torí pé ní tí wọ́n sọ yìí òun ni wípé ẹ iṣẹ́ tó ṣe ìwé ìdábọ̀ jẹ́ nìyẹn. ti dáa tó bẹ́ẹ̀ náà lẹ̀dá tí ó pàdé ìwọ náà lẹ́nu ẹni ti dáa tó. ti dáa tó òun ló bí ohun tó da fẹ́ jáde ìjọ òwe fún ọmọ ẹ. Mẹ́ta bá wá ṣe burú sí níwà ni o, torí pé ọlọ́run ọba àlejò ọlá ọkọ̀ ayà méjèèjì náà ọkọ̀ ولي وهكذا كنت في الدنيا أصل العمل طيبا أنا طيبا يكون ولاي ما ولاي شهادات وانا سنان torí ìdí eléyìí ìgbà tó wọn àti wà láyé ló ń ṣe wàhálà fàálùmọ ọrùkùnrin ọyọrùkùnrin yóò wà sọ fún ọyà zùmí iṣẹ́ rẹ̀ tó ṣe láyé òun nìyẹn ọyà zùmí wọ́n lóun ní nǹkan ọ̀gùn tí ó gùn tọ́lọ́wọ́n bá àlejò láǹsọ yìí pé ìyàwó mẹ́ni afẹ́rọ́lẹ́mú tẹ́kìnnà ìlàrọ̀ àmẹ́ ìwà dáa nínú àwọn ìtumọ̀ tí wọ́n fi mú nìyẹn. ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ìtumọ̀ tó jẹ́ gbé tán òun náà ní wípé ọlọ́wọ́n bá àlejò ọlá ó gbogbo olùbẹ̀rọ ọlọ́wọ́n bá ó kó wọn jẹ fún wọn ó dé lẹ́ni tí wọ́n dé níbi dé àpọ́nlé níbi àwọn nǹkan tí wọ́n dùn tí ó jẹ́ nǹkan ọ̀gùn tó rẹwà tó dùn rí mẹ́ni tó sì dára níjọ náà lọ́wọ́. ọlọ́run bá lè kọ́lá tí wọ́n sọ fún wa ibi tí wọ́n ti rí yẹn tó ṣe yí pé wọ́n fún nǹkan ọ̀gùn tó dá ẹ̀rí wọ́n ní. kọ́ra ilẹ̀ àlìjẹ́nà wá fúnfù wọn yẹn ibi tọ́rọ wọ́n darí ọrụ ẹ̀yìn ọ̀rọ̀ àlìjẹ́nà ọ̀rọ̀ àwọn ibi tí wọ́n darí fún ìjẹ́ni wọ́n darí fún àlìjẹ́nà ni. ọ̀kan náà àtà àbá wa àtẹ́yàn náà àtọ́tẹ̀ náà ló máa ń gbóná dáì àbítọ́ọ̀lù kọ́lọ̀wà ẹnu wọn ni láwọ̀ lọ́ọ̀lù má àlá àrùjúlì ní yàtúrú wàlá yóò sáré wáfì àlá àrùjúlì wàlá fẹ́ bínú لم يرى الخلائق مثلها عليه رعاه من ذهب. Ìjọba sọ fún wa wọ́n làbá wa lè jẹ́ pé wáyé pé òun ọ̀mọ tí wọ́n sọ wípé wọ́n dání kọ́ wá jẹ́ sí wípé àwọn wáfùtù yẹn wá dé wọ́n á fẹsẹ̀ rè rí rárá gbogbo wáfùtù tó wọ́n mọ̀ èyí wọ́n ní wáfùtù wọ́n ó dé lẹ́nu tó gbé nǹkan wáyé wọ́n ó dé lẹ́nu tó gbé lẹ́nu tó gbé nǹkan wá tó gbé ràǹkómi wá. wọ́n ti ṣe wá rí èyí tó lọ́wọ́ bá àlejò ọlá ń sọ yìí wọ́n ní nǹkan àgún tí wọ́n àwọn àǹkómi tí wọ́n tó gùn ìjọ náà ẹ̀dá kan ò rí àǹkómi kan tó rẹwà bí ìgbé ní ìjọ rẹwà bí. jẹ̀mọ́ irú àpọ́nlé wo ni èyí tó tún tó yìí ná níjọba náà lè ara bẹ́ẹ̀ náà rí àwọn ọba wa lónìí oríṣiríṣi náà ni bọ́kàn bá lọ lè wá kẹ̀kẹ́ kan àwọn kẹ̀kẹ́ gbọ́hùn ká tí wọ́n àwọn ọba máa ń lò gbọ́hùn àwọn ọba ilẹ̀ England àwọn kẹ̀kẹ́ kan tí wọ́n ti bí ẹsìn fàdá yìí ẹsọ lọ wo mẹsì tó mórí kan tó mórí ẹ lónìí táwọn ọba ilẹ̀ nígbà tó lò nílẹ̀ Yorùbá láti tó lè pé àwọn tó ti ṣe kẹ́ni àwọn ti ń sọlá gbogbo àwọn eléyìí fèsì ni nínú ìtọ́nà ọba àlejò ọlọ́run pẹ̀lú tó bá bẹ̀rù rẹ̀ láyé ọba tó bá bẹ̀rù rẹ̀ láyé náà tó náà bá ti tọ́nà tó ṣe bọ́ kú òun náà wà nínú ẹni tọ́nà ọba àlejò ọlọ́run pàlẹ́ nígbàgbọ́dà lè kìyàmà tó bá tẹ̀lé ọlọ́run ọba lọ́sàn-án káàkiri kọ̀kọ̀ tí ọba ẹbọ pàdé ọlọ́run. ṣùgbọ́n gbogbo ẹni tí ó bá lọ bá ẹbọ pàdé ọlọ́run gbogbo ẹni tó bá lọ lè kọ̀tọ̀ náà lọ́kàn káàkiri kọ̀tọ̀ ọlọ́run ni wọ́n náà ṣe ó kó olùmọ̀gẹ́rì ní ẹ̀wọ̀n kẹ́lìmọ̀ tọ́lọ̀ ń lò bá wọn. tó bá ní wọn ògèrè mọ́ọ̀lù kírímínà ló ń jẹ́ bẹ́ẹ̀ sínú èdè lárúbáwá ní olùmọ̀gẹ́rì mọ́ọ̀lù àwọn ọ̀daràn. tẹ̀wẹ̀ pé ìtumọ̀ rẹ̀ náà ni wípé àwọn tó máa ń ka olé ti òfin ẹni tó rí pé òfin ọlọ́run bá ní èyí tó tí wọ́n bá ṣe yẹn ni wọ́n ṣe òun làwọn máa ṣe bí bàbá ẹgbẹ́ kẹtì lóbi ní wàá mọ ìmọ̀jìrìmọ́ọ̀nì ẹ láwọn ọ̀tá rẹ̀ wọ̀nyí àlùmọ̀kàdìbò náà lè rọ́pùlù àwọn tí wọ́n sọ àwọn òjíṣẹ́ ọlọ́run ọba nírọ́ nígbà tí wọ́n ń jíṣẹ́ fún wọn láyé àlùmọ̀kàlì fún nàdà wọn. bí wọ́n bá sọ fún wọn pé báyìí ni ẹjẹ́ àgbà àwọn òní rárá àwọn ọ̀gbàdàn yẹn ibi làwọn fẹ́ kà àwọn tí wọ́n máa ń yapa àwọn òjíṣẹ́ ọlọ́run ọba wọn. ọlọ́nìbàyí náà àbá náà ń ta náà oníbàyí lánàá òun náà ọba àlejò ọlá ń sọ wípé

kò tọ́ dárí lẹ́ni tó gbọ́ máa jẹ wọ́n àbẹ́ǹdà kò tọ́ dárí lẹ́ni tí wọ́n máa gbẹ̀ǹdẹ́ àbẹ́ǹdà òun ni kẹ́rì mọ̀ kò tọ́ dárí tàbá ní kò tọ́ dárí wírí dárí ẹ̀rí tó látara kiri látara wọ́n àrọ̀dà ìyẹn ẹni tí ń wọ tó ti fẹ́ mú mi kò yé. ọ̀rẹ́ ni wọ́n ń dá wọ́n máa wá wá ẹni tí tó ń wájú tó ti mú mi tó ń gbẹ ti gbẹ ni gbẹ wọn níjọ náà ọlọ́ọ̀bà láwọn máa darí àwọn ọ̀daràn yìí àwọn olùkọ́tọ́lá àwọn ọ̀rọ̀ ọlọ́wọ̀ ọba nírọ́ àwọn òjíṣẹ́ ọlọ́run sí wọn nírọ́ ọlọ́ni a máa darí wọn ìlàjà máa darí

kò sẹ́nìkan tí ó kíkọ wọn níjọ́ náà kò sẹ́nìkan tó ní kápá tó wo títọ́ ọmọlàkejì kẹta àwọn tó wá jẹ́ ọ̀daràn yìí tí wọ́n ti ní pàlẹ́ ìkànnà láyé ló láàrin ní kóná ṣàbá wọn ò ní ní kápá ìpẹ̀ níjọ́ náà ìgbanilẹ̀ àràǹdè ẹgbàá wa kò ní sí fún wọn níjọ́ náà. إلا من اتخذ àwọn tí ó rí pẹ̀lújọ́ náà àwọn làwọn tí wọ́n bá ti ní àdéhùn kan látọ̀dọ̀ ara wọn tó ní àdéhùn kan ara wọn ọba àlejò ọlá tó fún àwọn ni wọ́n rí kíni àwọn ni wọ́n rí pẹ̀lẹ́pẹ̀ ọlọ́run ọba sọ wọn pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn ìtumọ̀ rẹ̀ nípa àwọn yẹn kò sí aládùn tá a rí kò tí wọ́n níta torípọ́ náà wà ní láti sọ tó jọmọ́ bẹ́ẹ̀ náà lẹ́yìn náà wọn láti gbàgbọ́ tẹ́lẹ̀ pé akọ̀lá àlùbọ̀ yìí ṣé wọ́n rí kọ̀kọ̀ ni àbí wọ́n láti ohun kan gbàrà tó lọ lọ́wọ́ tó fi wọ́n lọ́kàn balẹ̀ tábí sọ tí wọ́n sọ ọlọ́pàá wa pèsè èmi náà pé láyà ìlú náà jàmbá wọn ní rí ìpè kankan ní ìjọba ìdìtì àárọ̀ kò sí ìpè kankan fún wa níjọ náà jàmbá àtẹnà ọba àdìsọ la máa ń sọ eléyìí èmi àti ẹ ọyọ ká ronú dáadáa o ká ronú dáadáa kátọ́jú àlìkìyà máa wá kálẹ̀ torí bí gbogbo ó ṣe já sí náà lọ́nà tó ń sọ fún wa yìí o bí gbogbo ó ṣe já sí òun náà lọ́nà tó ń sọ fún wa yìí o gbogbo ń tọ́wọ́ jẹ́ olùbẹ̀rọ ọlọ́wọ́ ọba lẹ́rìí kọ́tẹ́ ẹran mẹ́ kó má ti nílẹ̀ kó má tẹ̀rọ ọlọ́wọ́ ọba lẹ̀ ó lè máa rí àwọn nǹkan kọ̀ọ̀kan tó lè máa jẹ́ gẹ́gẹ́ bí ìdánilò ọmọ wa yẹra rẹ òkè àti ìsìn lójú ọ̀nà má jà á ọlọ́run fẹ́ náà wò ni ó sì fẹ́ tún fi ọ́ sàdánwò fáwọn tí àwọn tí nǹkan òye náà ẹni tá a ní tó ń pẹ́ tó ń polongo súnà tó ń polongo ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó lọ́rọ̀ di awárì nípa ètò táyé ọlọ́run àdánwò yóò sì tún dáhùn èèyàn mí náà wù lẹ́bi ọ̀rọ̀ kọ́wọ́ ti pé jésù yóò rí bẹ́ẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ dán o lóṣù orí náà ti pẹ̀lẹ́pẹ̀ náà o ẹ má o torí pé ìtọ́nà ń tọ́jú kalẹ̀ fáwọn olùbẹ̀rù ọlọ́run ọkọ̀ jáǹtẹ́ yẹn lè dókè ní ọkọ̀ jáǹtẹ́ ọkàn jáǹbẹ́ o ìyẹn ló fà á tó fi jẹ́ sí pé sáwọn tá a sọ yìí pé wọ́n ní àdéhùn kẹkẹ lọ́dọ̀ sáwọn wọ̀nyẹn sọ̀rọ̀ nu wọ̀nyẹn tí wọ́n ń sọ jáde tó tó ń ta lè sọ pé wọ́n máa dé nǹkan kan lọ́dọ̀ ọlọ́run wọn à lè ráde nǹkan kan lọ́dọ̀ ọlọ́run torí pé wọn lọ́rọ̀ rẹ̀ kan lẹ́nu gbogbo tó kún ẹnu wọn ọ̀rọ̀ bú ni nínú àwọn ọ̀rọ̀ bú tí ń tẹnu wọn jáde òun lèyí tí wọ́n sọ wípé wọ́n kọ́ ló ti dábàdà ọ̀rọ̀ àmẹ́ nù wá làdá ọ̀rọ̀ bú náà ọ̀rọ̀ bú tí ń jáde lẹ́nu wọn òun ni tí wọ́n máa sọ wípé ọlọ́wọ́ ọba ọba tó bí ma ní àbẹ́rẹ́ ga ẹgbẹ́ náà sọ́lẹ̀ pé tí wọ́n láti wọ̀ ẹ̀jẹ̀ nígbà lọ́dọ̀ fún àmì àwọn akọ̀ ojú ayé àtẹ́ńdẹ́ ká kà lánàá ẹ̀rọ tọ́lọ̀ ọba àlùkò àtọ̀lá àmì ìndà rahmani ahada àbí tí wọ́n ẹ ń sọ fún wa níbi ọ̀rọ̀ pẹ̀lú ìṣesí wọ̀nyí wípé pẹ̀lú àwọn ìwà tí ń bẹ lọ́wọ́ wa pẹ̀lú àwọn ìṣe wa eléyìí tí wọ́n ń wù níwà yẹn ìyà náà lọ́rọ̀ wọn já sí láti kó wọn jọ sínú nàìjíríà náà ẹni tó ń bẹ́ẹ̀

àwọn akọ́kọ́ sí ní àdéhùn ọ̀hún náà ni àlìkìmán hmm? àlìkìmán bí i wá dòrò sórí yìí ẹni tó bá nígbàgbọ́ nu ọlọ́run tó kù nígbàgbọ́ nu ìṣẹ̀ rẹ̀ fọ́kà gbogbo ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ìyá àwọn tó jẹ́ òjíṣẹ́ ọlọ́run mú àti ọmọ ọlọ́run sínú àdéhùn bẹ̀rẹ̀ lọ́dún wọn kò sí lọ́dọ̀ ọ̀tún wọn làbìsọ̀ fún wa yìí pé kàkà bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọdún ní jáde lẹ́nu wọn. Ọlọ́ọ̀bà lè tọ́ lásọ mọ́ ipò ọlọ́rù tàbọ́dọ̀ ọ̀rọ̀ àmẹ́ tó tó sọ ní Abẹ́rẹ̀dà, kàkà fún sọ ìtọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ búrú tó jáde lẹ́nu wọn. Ẹ̀rí, oríṣiríṣi ọ̀nà ni wọ́n fi Yẹ̀wúdí, àwọn ní Uzayi, Ibn Allah, àwọn Nàfọ́lá, àwọn náà pe tani, àwọn náà pe Isa ọmọ Mariam, wọ́n lọ́mọ ọlọ́rin. Ọlọ́run bá lè pẹ̀lá gbogbo iná ọ̀rọ̀ iná. Ìjọ yóò kọ́ ọ̀nùmọ́dá. Ẹlẹ́dínlẹ̀ kábàrú. Àwọn tó ń sàrìmọ́ lẹ́sìn àwọn gẹ̀gẹ̀ ní àwọn ṣìrìkú náà ọ̀rọ̀ yìí rẹ̀ jọra wọn náà ṣùgbọ́n kà làwọn náà mọ́lẹ́ lọ́wọ́ àwọn náà tún jọ màláìkà lọ́wọ́ lọ́wọ́ àwọn náà ń sọ̀rọ̀ jẹ́mọ́ mùsùlùmí ọlọ́ọ̀bà àdìsọ́lá ti sọ wípé gbogbo àwọn ọmọ ẹ̀yẹ abẹ́ni tó bá rí àdéhùn kan mú lọ́dọ̀ ọlọ́run ọba ló lè rí tẹ̀ òun ni ìgbàgbọ́ nínú ọlọ́run kọ́lọ́ ọba yìí ọba ọ̀kan ló bá dé òbí mẹ́ni àwọn òjíṣẹ́ rẹ̀ sì ní ògbóhùn wọ́n sọ tí wọ́n bá ní gbàgbọ́ lórí ẹ̀ òun nìkan wọ́n ti lè bọ́. torí ìdí eléyìí ọlọ́wọ́ bá lè sọ láti kàkà tí wọ́n sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ burúkú jáde lẹ́nu wọn nìyẹn tí wọ́n sọ ikú ọlọ́wọ́ bá lè sọ láti máa yẹra àwọn tẹ̀sí ní àlìyàwùdù wà nàṣọ́ra wà bá dùn mọ̀sídìkì ìtàkàdù rahman wà lẹ́yà gbogbo wọn náà wọ́n sọ ọlọ́wọ́ bá lè sọ láti máa. ọlọ́wọ́ bá lè sọ fi dáa. Ọlọ́ ní ọ̀rọ̀ tẹ sọ yẹn, ìdá ọ̀rọ̀ ńlá ni. Àbẹ́ẹ̀dá, ìdá ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ tó tóbi púpọ̀ ni. Kẹ́lìmọ̀ ìdá wọn dì máa ń àbí mẹ́ ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ tó tóbi. Tàkádùn sámà wà á ti náà nínú. Kọ́dà lórí iṣẹ́ sọ yìí sọ́mà bẹ́ẹ̀ pọ́ùlù bẹ́ẹ̀ máa fàyà lórí tẹ̀sán náà ọ̀bùrúkú yìí. Wọ̀tá ń ṣàkóyè àrùbù. Kílẹ̀ náà máa dì lórí tẹ̀sán yìí. Kílẹ̀ náà máa pín yẹ́lẹ̀wẹ́lẹ́. Pàtàkì rólí bí báàlù àjẹ káwọn òkè náà kẹ́sì máa wó lulẹ̀. Àbẹ̀rẹ̀ káwọn òkè náà máa wó lulẹ̀. Adé máa ń ní wúlò lulẹ̀ látara nǹkan tẹ̀sán yìí àbẹ́rẹ́ ẹ wọ́n ọba àdìgbà ti mú àwọn ọ̀rọ̀ bó ti mú àwọn nǹkan tó tóbi tó tóbi wá ọ̀rọ̀ yìí ọbẹ̀ lè jẹ́ kí sọ́mọ òun kí sọ́mọ ọjà ọ̀rọ̀ yìí ọbẹ̀ lè níbi tó tóbi dé kílẹ̀ bá lè torí ẹ̀ tó bá tó bá bẹ́ẹ̀ bọ́rọ̀ sí ẹ̀sọ̀ yìí kó fi bínú ìlú ọ̀pọ̀ ìyá máa yín níbẹ̀ kí sọ́mọ bá lè ṣe ní ọ̀sẹ̀ ẹ̀sọ̀ tó bá bẹ́ẹ̀ bínú sọ́mọ gbogbo wọn máa yọ máa hù bí yóò sì máa wéwúra wọn àbẹ́ ìgbà látara kíni látara bọ́rọ̀ náà ti tóbi tó yàmá ọlọ́ọ̀bà àlepẹ́lá ní òun òbí máa kó lówó lọ́ọ́ náà dáa lẹ́yìn sọ fún ẹ pé àfòrò wọn lọ́wọ́ ọ̀wọ́ ìtọ́nà ọba tí gbogbo yìí tẹ́ máa gbé bùkátà yín wá bá lòun rẹ tó fi ọmọ fóun sì máa bá yín gbọ́ làmìyẹ́lì òun ọlọ́wọ́ bá òbí mà wà láàmú la wọn òbí òun náà wà làmìyẹ́kùn ńlá òun kó fún wa ní áhà kò sì sẹ́ni tó jọ òun ọlọ́wọ́ bá kò sáà ti jọ bóun ọlọ́wọ́ jàmá ọlọ́wọ́ bá àlejò láti sọ yìí ti pẹ́ èyí wá ṣe sísọkúbọ̀ tó ń jáde lẹ́nu yín. أن دعوا للرحمن ولدا ẹ̀rí ọ̀rọ̀ ọba àdéjọ ní ntí ó fa kí ya kí sánmọ̀ jábulẹ̀ kí lè ya ókè náà máa ṣubú lura wọn òun ni ká ọlọ́run àmọ́ Ọrụ òǹpẹ́ pé kò sì tọ́ pé wọn lọ ìyẹn tiẹ̀ ti dà wá dáadáa kó wọn wá tuntun ni kó wọn wá mú ẹnìkan lọ́lọ́run gbọ́dọ̀ wá mú ẹnìkan lọ́mọ kó wọn wá lọ́mọ ọ̀wọ́ lọ́wọ́ bá kò tẹ́ fún wọn lọ́run. káwọn náà fojú wò ó káwọn náà fojú wò ó ọlọ́run bá lè sọ́ra mọ́ má gbèjú wa fún wa olùwà bí àwọn kan abala tó ń sèrè lẹ́yìn ẹ̀dúgbò ra ní o ṣùgbọ́n àwọn náà rí ẹni tó nípò tó nímọ̀ lè tẹ́ná kẹ́nìkan mọ́ wáyé ọmọ rẹ̀ jẹ́ ni bẹ́ẹ̀ ni ó rí lójú wa èyí wọn lóbi èyí wọn kọ́kọ́ sọ ọ̀rọ̀ àwọn kan wọ́n ní wọ́n kọ́ ọmọ rẹ̀ wọ́n kọ́ kàn án lágbélébì wọ́n ti kìnnìkan ó fi wọ́n tó dé ládìẹ̀ ọ̀ ẹ̀sìn ìgbìyànjú ọlọ́run rọ́bìtì nìyí lẹ́nu lọ tí ò bá rọ́bìtì wọ́n jẹ́ sà lójú ara rẹ kó o túbọ̀ pé wọ́n jẹ̀bi ni kódà ọmọ rẹ jẹ̀bi gan o ní bẹ́ẹ̀ sà pé o lágbára fẹ́ ọmọ rẹ rẹ ọmọ àwọn kan rẹ níbi inú rẹ kan fi tí wọ́n tún yàn jẹ torí ìdí eléyìí musulumi, mùsùlùmí ọlọ́ọ̀bà àlejò ọlá ní tí wọ́n sọ yẹn kò lẹ́tọ̀ọ́ tó wọn ọlọ́ọ̀bà alámẹ́ẹ̀ ẹ máa jẹ́ àmọ́ owó ọlọ́ọ̀bà àlejò láti ń lo ọ̀rọ̀ ẹ̀ kélébé tí òbí máa ń lo àmáyámbà gílì láì níbi ń lo àánú ọlọ́run bá pẹ̀lú yíní ẹ òun lòun ń dànù yí ẹ̀yin lẹ́lẹ́tọ̀ọ́ sí kẹbí ma ìbímọ àbùkù ni fún ọlọ́run bá torí di eléyìí wọ́n máa yà bàjẹ́ lóru àmẹ́rin kò lẹ́tọ̀ọ́ fún ọlọ́run ọba tí wọ́n bímọ kò lẹ́tọ̀ọ́ fún ọlọ́run ọba á yẹ kí ẹ̀jẹ̀ dáwọ́ alága bá kò bímọ. Èsì ìbẹ̀rẹ̀ ọláyà yìí nìyẹn fún gbogbo àwọn tí wọ́n ń pa ànábì Ìsá lọ́mọ ọlọ́run. Àwọn tí wọ́n ń pa ànábì Ìsá ọmọ ọlọ́run bá ní. Ọlọ́run bá àlejò ọlá ń kí ọ̀rọ̀ yìí. Ẹ̀rù pé Súbàtù Mọ́ríàmù náà ló pè. Súra wa ń lọ lọ ìborí sọlẹ̀ yẹn pé ìparí ẹ̀. Látara bẹ́ẹ̀ ọlọ́run wá ń kí ọ̀rọ̀ tí wọ́n ń pè náà. Ìkọ́lọ̀ ọba bí mọ̀ pé òun ọ̀rọ̀ ọba tẹ̀lẹ́tọ̀ pé òun bí mọ̀. Ọlá ní ìṣẹ́nu máa ń fi sáàmà wá lò wọ́n lọ. Ọlá ní ọlọ́mọ ìpé dájúdájú gbogbo ẹni tí ń bẹnu sọ́mà àtìlẹ̀ pátá. Ẹnì kọ̀ọ̀kan yín kò sí lẹ́jì mẹ́jì. Gbogbo ẹnì kọ̀ọ̀kan yín. Ìlà hmm, ti rán àmì ẹni àbújá. Gbogbo yín pátá lọ́kọ̀ọ̀kan yín nínú èèyàn ni nínú màláìkà ni nínú àlìjànú ni ńlá àfihàmẹ ní àbídá gbogbo iná ti wá bá ọlọ́run bá gbélé ọlọ́run bá yọ gbéra rẹ̀ kíámà lẹ́ni tí ó tẹrí bá fọ̀ wọn lọ. ọlọ́run bá lè bá gbogbo yín pátá òun lẹ́dẹ̀ẹ́ bẹ́ẹ̀ títí ọ̀gbìn ìdàlẹ̀ kíámà lẹ́ni tí ó tẹrí bá fọ̀ lọ. ọlọ́run bá lè bá wọn kọ́ ni a sọ ẹ̀yọ́ náà ọba sì mọ iye gbogbo orí pátá àá tẹ̀lé ilmẹ́ ìmọ̀ ọ̀rọ̀ ọba òun mọ ó kàlùkù yín òun mọ tó kàlùkù báyé ṣe. kódà wà á dá àdá òǹkà gbogbo orí pátá lòun máa kò sí ìgbà tó pa ọkọ̀ wọ́rọ́wọ́rọ́. Ọ̀kúnlọ́wọ́ á sì yà ọmọ ìkìyà bá ti bá ọ dáa. Gbogbo ẹnì kọ̀ọ̀kan yín ní oṣù tí wọ́n bọ̀ wọn lóhun tó gbéra rẹ̀ kìámà lóhun nìkan ẹ̀rí mo lówó láyé mo lọ́lá láyé mo ní kò láyé gbogbo tó kò lè ní láyé téèyàn máa ní téèyàn máa ti ṣe báyìí kò sí kan tó mú wa bẹ́ẹ̀ wọn mo ń kálukú yóò ti gbéra rẹ̀ kìámà lóhun nìkan ẹ̀rí ẹ̀yin sikárìtì níbo sikárìtì náà ti wọ́n wá jẹ́ náà tó náà bẹ́ẹ̀ tó náà bẹ́ẹ̀ tó náà bẹ́ẹ̀ tó náà bẹ́ẹ̀ ẹjọ́ àlámàrí tiẹ̀.

lórúkọ ọlọ jẹ ọlọ pàdé náà ní ìwọ̀n ìkẹ́kọ̀ọ́ ìrìnàjò àwọn òbí. olówó olówó ìlú olówó rẹ jẹjẹ pé òun lè papọ̀ ikọ̀ ọlọ fún ọlọ́wọ́ bá ní ìwọ̀n àwọn náà là ìlú rẹ ẹjọ́ kó wa ẹjẹ́ ká ronú ká sì máa ní ọlọ́ọ̀bà àlejòlá ni wọ́n tó lù wọ́n ya na ti fà ọ́ gbogbo ẹ̀kọ́ kan wọn pátá náà ni ó ti wá bá ọ̀rọ̀ sí ẹgbẹ́ rẹ̀ kí á mà láàbò lóhùn nìkan abẹ náà ọba àlejòlá ọjọ́ náà kọ́rọ̀ gbogbo ẹja fún wa náà kárí nǹkan gidi mú déwájú ọlọ́ máa jẹ ẹrú òdodo وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته